àkọ́kọ́ ọ ní àná pàtàkì ṣàìsàn pé àwọn tí ìrìn wa bá ń jẹ mọ́ gúrú ìrírà fún ọ̀nà ti sọ nínú níwùsì náà àtàwágbọ́ níwùsì pé wọ́n pa ọlọ́pàá kan ní sáìdì ọ̀nà ìjẹmíkín àtàwọn ọmọ àdúgbò tí ń jẹ́ bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá sì ń kó yàn gẹ́gẹ́ báwa náà sì ti mọ ìṣesí wa lórílẹ̀‐èdè nàìjíríà títí nǹkan báwọn bá ṣẹlẹ̀ ẹni tí ó rà náà ni ó san bẹ́ẹ̀ ọlọ́mọdé àṣírí o. ṣé ọ̀nì wọn bá jọ mọ́nà àgbẹ̀yẹn káyà pẹ́jẹ́ ẹlẹ́ẹ̀ka gbàbọ̀ mí o. wọ́n sì ń kó àwọn èèyàn ni o ẹni tí ó sì mọ ọwọ́ mẹsẹ̀ náà ni ọlọ́run ní já sí rìn mo tó rí páwọn tó ń kọ ọ̀kadà kọjá wọn ń gba ọ̀kadà lọ́wọ́ wọn tó wọn tó ń lọ àwọn tó ń gbé papọ̀ náà pẹ̀lú ẹ̀kọ́ ní tọ́lọ́mù bá sàánú tọ́ oríṣi eléyìí àwálí sọ ó lè padà rọlẹ̀ lénìí àmọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ìjẹta gangan ló ṣẹlẹ̀ ó sì fi dànù wọ́n sì ń kọ́ àwọn èèyàn kódà ni tó ní mọ́tò tí ń kọjá mọ́tò tí wọ́n páàkì lẹ́ gbogbo ẹ̀ ní wọn láwọn ọlọ́pàá náà tó ń bàjẹ́ àwọn iṣẹ́ ṣíṣe lórílẹ̀‐èdè nàìjíríà wa ṣé bóyá mọ́tò tí wọ́n páàkì jáde lọ́pọ̀ ọlọ́pàá ìdí kí wọ́n tó ń ba táyà mọ́tò jẹ́ kọ́lọ́n kó sànù àkójọ àbùrẹ̀ bù wá o. ẹlẹ́ẹ̀kejì àmọ́ra létí ìwẹ̀ júmọ́ ká má gbàgbé torí pé àwọn wo àwọn àkíyèsí kọ̀ọ̀kan kó ṣe pé irú ọjọ́ júmọ̀ júmọ̀ báyìí olówó kan àbí gọ́ọ̀mẹ̀ntì ni tó bá sọ fún wa pé ẹnì kọ̀ọ̀kan ẹ máa wá gba ten ten thousand naira bó ṣe kéré mọ́ ẹ máa wá gba ten ten thousand naira bó ṣe kéré mọ́ ní aago márùn-ún dájí márùn-ún dájí ó sọ lẹ́yìn pé aago márùn dájí ẹ máa gba ten ten thousand naira ẹni tí ò ní lọ ó kéré o lọ́sọ̀ọ̀sẹ̀ pé wọ́n á gba twenty thousand naira ẹni tí ò ní lọ ó kéré o ó dàbí olówó dáadáa ẹ kàn wọ́n bá gba ẹ náà àyè náà tó wà ní olùkọ́ nígbà tí pé ní wọ́n fẹ́ bù mí ni wọ́n ká lùkú ló tún lọ yóò gbà tó yóò gbà lóṣù sí lóṣù kan lẹ́nu oṣù kan oṣù kan forty thousand naira rẹ̀ ni thirty thousand naira forty naira ni forty thousand naira lóṣù kan ọ̀sẹ̀ mẹ́rin náà káàdì oṣù kan lóṣù sí torí ìdí eléyìí àwọn ìwọ̀rọ̀ wẹ́jímọ̀ táwọn wa ń la wa létí yìí ọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ four million lọ ò ní ládàá rẹ̀ tàbá fẹ́ ká ipò fílẹ̀tì rẹ̀ pẹ̀lú owó ládàá tá a gbà lọ́dọ̀ ọlọ́run wíwẹ̀ ẹ̀jímọ̀ àbóṣe rí kí ọgbà wa lásìkò púpọ̀ yẹn ládàá rẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ lọ́dọ̀ ọlọ́run. sọ́jà fojú kéré àwọn tó bá ti jẹun ọ̀rọ̀ ìbáadà ọ̀rọ̀ ìjọsìn abẹ́lẹ́ òǹkọ́lọ́ nǹkan mọ̀ gbà níjọsìn fún wa ní tẹ̀síwájú bákan náà ká tó bọ́ sínú tẹ̀síìr káwọn gbàgbé ip tí wọ́n fún wa láti ọ̀dọ̀ àwọn kọmitì tí wọ́n mójútó ọ̀rọ̀ ètò òsídè wọ́n fún wa ní ip iye àfisọ́kàn àwọn tí iye lè lọ kọ́lọ́n kò sí rọrùn fún wa bákan náà ọ̀rọ̀ iv dárùsúnà fún afla píparí sànàwíyà tàláwà náà sì ní àwọn àfáà tá a fẹ́ tẹ̀lé lọ nínú àwọn àfáà tí wọ́n bá wa kọ́ àwọn ọmọ wa níbí àwọn méjì tí wọ́n wà ń bẹ̀ ní ọjọ́ sátọ̀dé èyí tí ń bọ̀ lọ́hùn níjọ́ mẹ́sàn-án abẹ́lẹ́ òun kọ́lọ́n kó ti kájú ijó náà lọ biramati iya arahamu rahman kí ẹ jẹ́ ká fi sọ́kàn kọ́lọ́n kó ti ní ọ̀run fún wa o. lẹ́yìn pẹ̀lú ògùn tọ́lọ́run a ó máa tẹ̀síwájú nínú tafsiru suratul Kahf eléyìí tí à ń bá bọ̀ wá. Aya tí a dúró òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìnléní ogójì tó ṣe pé lẹ́nìí a ó máa tẹ̀síwájú láti di márùndínláàdọ́ta. àyà yìí náà gẹ́gẹ́ bí àwọn àyà ẹlẹ́ẹ̀ta kàtánì tí ọlọ́mọba àlejò ọlá tó ń pa òwe fún wa. òwe náà ló tún fẹ́ pa fún wa ń bi eléyìí náà ni òwe eléyìí fẹ́ dá lé lórí òwe eléyìí fẹ́ dá lórí ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n wò yí pé ǹjẹ́ ọjọ́ gbèndé àlìkìyámà báwo ló ṣe lè rọrùn báwo lọ́jọ́ àlìkìyámà tá à ń sọ Si? lẹ́yìn ìgbà tí eegun wa tó bá ti kẹ́ fún gburugburu nínú sàárè kó lọ́lọ́run ti tún fẹ́ yí padà eléyìí lọ́nà ọba àlejò ọlọ́wọ́ fẹ́ fún wa ní àpèjúwe nínú àwọn iṣẹ́ tóun ti ń ṣe tó ṣe wípé àwọn sẹ́yìn náà jọ wá lójú bí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lára bọ́lọ́hún ti ń ṣe òun náà bẹ́ẹ̀ náà ló sì gbé wa dìde náà tọ́lọ́ọ̀bà àlekọ́lá ti ń ṣe yẹn bẹ́ẹ̀ náà ni ó sì ṣe ìgbéǹde wa náà tọ́lọ́ọ̀bà ṣe yẹn eléyìí tọ́ bẹ́ sọ fún wa yìí ó fi hàn yìí pé ó lágbára láti ṣe kíni o láti ṣe ọ̀rọ̀ gbéǹde wa tó ń gbà àwọn èèyàn lójú tó ń ká àwọn èèyàn láyà yìí pé bó ọlọ́run fẹ́ ṣe kò ká ọlọ́run láyà o kò sí nǹkan kan tó ká ọlọ́run láyà kò sí nǹkan kan tó jọjú níwájú ọlọ́run ọba. bákan náà ayé àti ó tẹ̀lé ọlọ́run ọba àlekọ láti fẹ́ jẹ́ ká máa ma pàtàkì ìfi gbogbo ń ta bá ní ìfi dè láti fi ṣètò ọlọ́run gbogbo ń tó bá ṣe fún wa kábí dè láti fi ṣe kíni láti fi ṣètò wọn ọlọ́run ọba. torí pé ń ta bá fi dè tá a fi ṣètò ọlọ́run òun ló fẹ́ kú o níta báyìí ló ti gbìn tá a fi ṣe tọ́lọ́wọ́n ba òun ló ṣe kínni òun nìkan ni ó ṣẹ́kù gbogbo ìyókù tí ó bá ti ṣe tọ́lọ́wọ́n ba ń bẹ̀ atẹ́gùn lásán ló gbé lọ. ọlọ́wọ́n bá lè tọ́lá ń sọ fún wa auzubillahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. واضرب لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فاغتنط به نبات الأرض فأسدى شيما تدعو الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباكيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا رواه بعض أهل الكلام صفوان وعيش ó ní wádìrí bí náà òun mẹ́fẹ̀lá ìyá nẹ́bì tún pa òwe fún wọn òwe kan tó nì ṣàlàyé ẹ̀ fún wọn àpèjúwe ọ̀rọ̀ kan tó lélẹ́yìí tèmi ọ̀ máa rí tèmi mú bẹ́ẹ̀ tí wọn náà máa rí tiẹ̀ mú bẹ́ẹ̀ tó a bá lóye torí pé ẹni tí wọ́n máa ṣàkàwé ọ̀rọ̀ fún òun lẹni tí òun náà ti ní àwọn àgbọ́yé kan lára tẹ́lẹ̀ ìwọ náà rí ìjọba ìbò ṣe rí tó bá ti dọ́ lójú pé bẹ́ẹ̀ lòun ṣe rí yẹn ìwọ náà mọ̀ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ màá yí pé lè ká ń sọ fún ọ̀yìn náà lè ṣẹlẹ̀. ọlọ́run ya Muhammad ìra ànábì inú ti ń bẹ lábẹ́ tẹ̀kìrì wádìrìbù nìyẹn àbútẹ̀sìr ní wádìrìbù làwọn ayé Muhammad ìra ànábì fàpèjúwe lélẹ̀ fáwọn èèyàn ṣàlàyé fún wọn mátàlára ti dùnìyà bó o láyé rí gan bí ó yé wọn yí pé àpèjúwe ayé àbọ̀tẹ̀sìr wọn ní sí zawali a wàfànà ìyá wàǹkìdọ́ ìyá ẹ̀rí gan ẹ̀rọ qualification mẹ́ta tí wọ́n fún yẹn ẹ̀rí sí zawali a wàfànà ìyá wàǹkìdọ́ ìyá mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìtumọ̀ pé báyé ó ṣe tán náà ní gbogbo ẹ̀ ń sọ kánú wàzàwálìá yíyé ayé tí ó yẹ fànáìyá títàn rẹ̀ tí ó tán ẹ̀ǹkìdọ́ ìyá píparí tí ó parí ẹ̀ǹkan wọ́n ní níbi títà ayé yíyé ayé píparí ayé tí ó parí ọlọ́run ọba àlejò ọlá ní àpèjúwe ẹ̀ kàmá in anza ìnà òmìnà sàmá àpèjúwe ẹ̀ dà gẹ́gẹ́ bí omi kan ní anza ìnà òmìnà sàmá táwọn ọlọ́run ọba àlejò ń sọ kalẹ̀ láti sánmà gbàtómi yìí wá délẹ̀ fà gbàtómi yìí délẹ̀ ìkọtálátọ̀ bí yìí náà bá tọ̀ àwọn arúgbìn ilẹ̀ wọ́n á rò papọ̀ má omi yìí wọ́n fa omi náà mu nígbà tá a fi àwọn irúgbìn bọ́lẹ̀ àtàwọn omi inú àwọn irúgbìn tó yẹ fáwọn akọ́ládì àìmọye àwọn koríko oníranran àìmọye àwọn igi oníranran tó wù lórílẹ̀ táǹkì àǹfààní bẹ́ẹ̀ tó sáwọn aládìí kódà òun lẹ́nu ní ọ̀nà ọ̀tẹ̀ bàtí pé ó kò ní oníṣòwò ológun o ọba ń bẹ̀ náà ni ìdílé jí ní sọ̀rọ̀ náà nìyẹn ọba òhùn náà ni kódà kò sí abalaba rẹ̀ ká tó gbìn ọba ń bẹ̀ náà ni ìdílé ń sọ̀rọ̀ pé oko ni kìnìún ni ọlọ́ni àpèjúwe ayé àpèjúwe rẹ̀ lásán fún wa yẹn kàmáà in anzalna omina sàmáà àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí omi táwọn ọlọ́run bá àlejò ọlá tá à ń sọ kalẹ̀ láti sánà tó ṣe wípé fàkútàlà tẹ́bi iná bá àtọ́lá àwọn irúgbìn àtàwọn ìlàlẹ̀wù gbogbo àwọn koríko lẹ̀ àtàwọn igi ilẹ̀ gbogbo ẹ̀ wá rò papọ̀ mọ́ omi náà ẹ̀rí tó wá rò papọ̀ mọ́. àwọn a máa rí àwọn irúgbìn yóò máa wá jáde yóò máa tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ abẹ́rìsá a máa wá rí i pé kọ̀ṣápà wà á súnà yóò máa dàgbà yóò máa da yóò máa jọ wá lójú kódà wà aláwù záwù wà nùr a máa rí i pé àwọn nǹkan orí ẹ̀ yóò máa taná yóò máa yọ òdòdó jáde yóò máa yọ fúláwà oríṣiríṣi. wà nọ́dọ́rà yóò máa wojú rí gbogbo ètùtù bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni lẹ́yìn náà fàásùlà àti máa ń tẹ̀dùrù orí yá gbogbo ń tà ń rí tó tutù lánàá ọ̀rọ̀ pé èyí tá a fẹ́ sọ yìí òun ní ṣe déédéé àsìkò tá a rà yìí ẹ̀rí níbi oṣù kan àbóṣù méjì sẹ́yìn a rí pé gbogbo àwọn kókó kí ni gbogbo ẹ ṣe gbogbo ẹ green lọ ni gbogbo green tí ọmọ wu ojú ká máa wọ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nìsín péjọ ti tún lọ́sẹ̀ dá kí ni àwọn koríko ṣe gbogbo ẹ ti di ti ń gbẹ nítorí ọba àlekọ láń sọ fún wa nìyẹn ọlọ́ni fàásùrà àti mẹ́ẹ́ gbogbo oṣù wa di nǹkan tí ó gbẹ àwọn onímọ̀ tẹ̀sí wọn ní àṣìmá ayélujábìtá tí wàá di nǹkan tí ó ti gbẹ gbogbo àwọn koríko tó ń tẹ́gbẹ̀ẹ́gbẹ́ lánàá tó ń yọ òdòdó lórí gbogbo oṣù nǹkan tí ó mọ̀ gbẹ kódà láì fin àdẹ́ẹ̀kọ́ láì fin inú gbómi pé ẹ bá yà fin ẹ ìta ara yóò tètè yá eléyìí ta ara kò ṣiṣẹ́ ẹ ebójú òtọ́lọ́ ọba àlejò ọlá ń rọ̀ sí ní mú ojú rẹ lọ́kù ẹ̀rọ ìwùlẹ̀ fi yẹn sílẹ̀ yóò gbẹ fún rẹ nísìnyí pátá sí kò tẹ́ ẹ kó gbẹ gbogbo yóò gbẹ nígbà tí ọba ti tó nìkan kẹ́kẹ́ ní dẹ́rẹ̀ náà. ọ̀rọ̀ ni pásítọ̀ àti mọ́ yóò wá di nǹkan tí ó gbẹ tẹ̀dúrú rí ya kátẹ́gùn ọmọ fọ́nká ẹ̀rí fúnra rẹ̀ ni ó gbẹ ni ó máa rẹ̀ bọ́lẹ̀.

ala kulli shay'in sigatu madha sigatu al-umum sigatu al-umum òun nìyẹn ó kárí gbogbo nǹkan pátá ala kulli shay'in muqtadira ay muqtadira ala kulli shay ọba tó ní kápá ọba tó lágbára lórí gbogbo nǹkan pátá lòwọ́rọ́ tí wọ́n bá wá sí lábẹ́ nǹkan wọ́n lè sọ pé agbára ṣe fásitì agbára ọlọ́run gbà náà ọlọ́run kún lè ṣe gbogbo nǹkan pátá lòun lágbára lórí ẹ̀ níbi láti máa ń sọ fúnra ya ìpè ní pẹ̀lú bọ́lá ọba àlejò láti sọ yìí kó kálukú wa ká lọ jòkó jẹ́ ká sì mọ́ banújẹ́ tayọ lórí èyíkéyìí situation tá a bára wa gbogbo situation tó bá wà náà mọ̀ kọ́ ọba àlejò lágbára lórí ẹ̀.

láàrin káàdì káyà náà ni màá bẹ iná gọmdẹtì àyè ní wántìbà àti ha yugayiru lọ́ọ̀ ní hali ìlà hali yugayiru lọ́ọ̀ ní hali ìlà hali láàrin kádìdú kásì gbà padà báyìí yugayiru lọ́ọ̀ ní hali ìlà hali ọlọ́run ọba àlejò ọlá a change situation kan fún yàn padà sí situation mi o. Tòmí ni aláàkó lè ṣe é mú kọ̀tẹ́ jọ̀rọ̀ lórí gbogbo nǹkan lòun lágbára lórí o. Bí dùnú bá bẹ lọ́wọ́ rẹ̀ ti ṣètò ọlọ́run lọ́wọ́lọ́wọ́. Bí ti jẹ́ pé tí ó dùn mọ́ náà ni wọ́n kó wájú ọlọ́run ọba àwọn náà òun náà ni ó dì má. Tọ́ ọ bá dì òun náà ni ọ̀bọ̀ change ẹ̀sìn tí ó dùn mọ́ padà. Torí pé níta yẹn máa fi sọnù nìyẹn ẹni tó wà ní títí ṣe dùnmọ́ lọ́wọ́lọ́wọ́ tó padà wá lọ rìn lọ bìkan bálabàla tí wọ́n ń fẹ́ padà wá ṣe déédéé yóò wá ní àwọn òun ni wọ́n bá òun ṣe kò wá ní ṣe tọrọ mọ́ ìbọn ọba àlejò láti ń sàtúmọ̀ sí ìdájọ́ àdáwò fún yẹn ó ní máa ń lo àlù kan lọ láéláé kí làwọn ọmọ sáà nìyí wọn ni wàhálà áwùsùnú kẹdùn mú wàhálà sùúrù wàhálà bùsùn ní àlẹ́ káwàlà ọ̀fà wọn wàhálà bùsùn ní àlẹ́ káwàlà ọ̀fà wọn. wàhálà áwùsùnú yẹdùn mú ìbànújẹ́ òní máa bẹ lọgbére pẹ̀lú ẹni wàhálà àsùrùrù mọ́rùkú bẹ́ẹ̀ náà dìdùn nínú láéláé o kì í dùn kọ́ mọ́rùn hàn wọ́n o ọ̀hán kò ní sàlẹ́rì wọ́n jẹjọ́ kan tọ́lọ́ wọn kàn fi tẹ́sì wọn náà tẹ́sì ẹ̀ wò tó wọ́n fi ṣe máa rí lára ẹ̀ fi ti ń tẹ̀lẹ̀ sí wù kò sí ibi tí wù kó rí ẹni tó sì jẹ́ pé láti tẹ́bi tí ń bẹ gbogbo gba ìbànújẹ́ ìbànújẹ́ ni ọ̀hán ọlọ́run ni wọn náà tẹ́sì dùnú wò títí wò rí. wàlábùzún àlẹ́yìká ilé kókó ìnira ìdààmú òun máa bẹ lọ pẹ̀lú ẹni

bẹ́ẹ̀ ṣe lọ́hùn ọ ṣe lọ́hùn kọ́ da ọ òun ní máa ti gbogbo oríṣiríṣi àwọn kẹ́yà ìwọ̀n akwụkwọ afẹ́yìn tẹ́lú pé kí ni ẹ̀ẹ́mọ̀ bọ́ wa ìkẹ́kọ̀ọ́ tó fi ọmọ àwọn èèyàn ń tán wọ́n ni tẹ́ni ń pìsì pé ìṣòro sọ̀rọ̀ ni ṣé ti tó wọ́n nìkan nípa pé láyé Ọ ka ká máa wò pé bí sòrò bá dé tó bá bówó lọ́wọ́ ẹni ìmọ̀ ń tó fúyẹ́ lójú ẹni ni ìmọ̀ ń lójú ẹni ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sòrò onílẹ̀ fẹ́ pé owó òǹkà ọ̀ka tó lọ ní ìdó ní pẹ̀lú arákùnrin kan àwọn tí wọ́n bá járin wọ́n wá járin mo sọ́ra ìfẹ́ yìí àwọn ènìyàn ń járin lọ́wọ́ gbogbo wa di pé wọ́n járin díẹ̀ tó ń mú mo bá kàn wọ́n pé ẹja sì ní díẹ̀ jàre ọba bọ́sà bẹ tírélà tó ti ń járin bóòlù ṣe mú tó nà lábẹ́ tírélà ẹlẹ́rúmẹ́rú lọ òun ti sùn lọ tó sùn lọ́ńbẹ̀ ti ń yan arun ọ̀gá bá dé àwọn ọlọ́lẹ́rí ọmọlárí yìí pé ọ̀gá mà ti dé ọ̀gá mà ti dé wọn náà bá láyé ìṣẹ̀lẹ̀ ah kí ló ń tẹ jí ẹ mẹ́tì kọ́fẹ̀ náà ẹ jẹ́ kó sùn náà tẹ́lẹ̀ ní òrùn ló sùn yín ní sinadá ẹ̀kẹ́ ló sùn ló sùn lọ ní ọrùn yìí òun tó òun òun ló máa yẹ ògùn tóun lè bẹ̀rẹ̀ tó rọrùn bí wákàtí àbí wákàtí méjì tóun tuntun pásítọ̀rọ̀ ní oṣù lòun á tó sùn sí gbogbo tó lè mú òórùn yẹn fásilítì tó lè mú òórùn yẹn rọrùn gbogbo ẹ̀ lòun ní ní tòun ti bẹ́ẹ̀ ó níye ògùn tóun lò kóun tó rú bí wákàtí àbí wákàtí méjì tóun sùn yẹn sùn ogun olólo ikú wọn mo ṣe ẹka pẹ̀lú ìlò paracetamol kò náà kẹkẹ àbí kílọlẹ tóbi sùn kó lọ náà orúkọ ẹjọ kó sùn ẹjọ ẹsìn lẹjọ kó sùn ẹ o. ẹ dákun ṣé kò lówó lọ́wọ́ ni kò lówó máa rán orun wúrà àkọ́mọ́ gbogbo pé gbogbo tí bá ti ní láyé bá ti láyé kò sí torí ìdí gbogbo ẹni tí ó máa gapá wípé àwa la wà ń bẹ̀ kò sẹ́nìkan tó tó wa ọlọ́ní ara kò ní ṣe ìmọ̀kẹ́tẹ́dìrọ̀ lórí gbogbo nǹkan pátá lòun ní kápá lórí ẹ̀ ẹ wá wọ àpèjúwe tọ́lọ́wọ́n bá àlejò ẹ lá tó múlélẹ̀ fún wa yìí ó jẹ́ ká mọ̀ yìí pé òpin ayé bí ó ti rí náà nìyẹn ó fẹ́ ṣe tẹ̀síwí wa ayé fún wa tó báwo la yóò wọ́n tiẹ̀ sí tán ó wá mú àpèjúwe ìgbà tójú ó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tójú ó bá ń rọ̀ á rí tó gbogbo àwọn irúgbìn yóò máa jáde da yóò máa tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ yóò máa wo ń kálukú gbogbo orí ilẹ̀ yóò green lọ yóò green tí àwọn ewé látàwọn irúgbìn ní ọmọ ìyọ fúláwà táwọn òdòdó ọmọ jáde lórí ẹ̀ tó ṣe pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ọlọ́run mọ̀ mọ̀ tó fi wọ́n dírẹ́sì ilẹ̀ fún wa lásìkò bá yẹn. mo gbàgbọ́ yóò fi ní ìdada lọ́dún kan tí ń bọ̀ láti Niger. àsìkò tá à ń sọ yìí nínú nǹkan tó dá èmi lójú pẹ̀lú ìyàwó ọdún tèmi ló ń bẹ̀. ìgbà tí bí ìta fi máa fẹ́ẹ́ retí pé àwọn nǹkan oko ti tó wọn jẹ́ lòdó sẹ̀sẹ̀ máa fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́wọ́. òjò yá jù lọ́dọ̀ wọn lẹ́yìn náà àwọn àsìkò tó nílò bẹ́ẹ̀ ni kó tó bẹ̀rẹ̀ níbi middle June àbí bí ìparí June gbà mí gan náà lòdù àkọ́kọ́ tó kọ́kọ́ rọ̀ tó bá sí rọ̀ wọ́n atẹ́gùn gan ẹ̀rì pátẹ́gùn gbàtà atẹ́gùn gan kú lọ́tọ̀ ni torí pé dẹ́sàtì ni yóò gbá gbogbo yẹpẹ sójú ìsọ́mọ̀ tí gbogbo dúdú bẹ́ẹ̀ bá wà ń ta ọmọ ẹ lè gbé làwọn èdè kọ́rù lé ojú wa bá ṣe ń kọ pánù yìí o kò sábà kọ́rù yìí o mi ò sábà rí o ọ̀pọ̀lọpọ̀ ilé wọn bí gbàtí yẹn dẹ́kìn ilé ni wọ́n ń kọ́lé gbàtí yẹn dẹ́kìn ilé lórí àì ọ̀pọ̀lọpọ̀ ilé wọn jẹ́ wọn ń kọ́ fàdébé gbogbo ìdánù láyé ẹgbọn ọjọ́ kan ìbá fẹ́ tí mo bá lò tá a fi lọbẹ ẹhún ni pé àwọn bọ̀ wálé lọ́dún náà pàṣẹ bọ̀ wálé bá a ṣe rárá wọ bọ́dà nàìjíríà báyìí mo sì rí kéńjìsì koríko yẹn lọ nínú gbó tí gbogbo ẹ̀ gírín ó wá fáìn àwọn àṣùhánàlà àti gbogbo àwọn ìtumọ̀ ń tọ́nà ọba àlejò láǹfọ̀fọ̀ anáàlùkọ́rá ni òun náà nílò yìí ọlọ́run ní tó bá dásìkò náà tó bá rọ òjò á rí wípé gbogbo àwọn irúgbìn yẹn yóò máa wo ojú tí gbogbo òtútù bọ̀bọ̀ ọlọ́run bá lè tọ́lá ní òun lòún ṣe bẹ́ẹ̀ àpèjúwe ayé náà nìyẹn ìwọ tí wọ́n rẹ̀ṣẹ̀ bí ọ lọ́mọ òpó ìlú tó bá yá ó di dìrìpá abẹ́ẹ̀kọ́ ọ máa sá lọ sókè sá lọ sílẹ̀ ìyẹn náà lọ́ fà á tóbi jẹ́ pé ọmọ ọ̀dọ́ mi lónìí tẹ bá kí lọ́mọ pé má ṣe sì ná yóò ní èmi náà kọ àwọn obìnrin ló ń dùn mí tẹ́lẹ̀ bẹ̀dá dúdùdú wọ́n pọn ọdún nínú sàárè àwọn dúdù náà jẹ títà fún ọlá wọ́n jẹ títà fara ẹnu sàárè tí wọ́n dùn ọ láyé ni àwọn dúdù kòkòrò ní gbẹ́dọ̀ lórí lágbára àwọn náà dùn ọ nínú sàárè. bẹ́ẹ̀ náà lóbìnrin alẹ́mi náà kọ bí ó ti yẹn làwọn èèyàn ń lé kà pẹ̀lẹ́ ìsìtìtìbù wọn náà kú yàrá nínú sàárè pẹ̀lú kòkòrò wọ́n jẹ gbogbo egbú rẹ̀ yẹn gbogbo mú rẹ̀ yẹn wọ́n jẹ jẹ nínú sàárè torí ìdí eléyìí gbogbo ti ń jọ wá lójú yẹn tó tún rìn tó tún sakọ wò tó tún rìn tó tún yẹra wò tó tún wọṣọ tó bọ́ síwájú mìíràn àìsá àfáramù ni kéèyàn wọ sọsọ kọ́ ọ̀fẹ́ wọ sọkọ́ wọ́n síwájú mìíràn òfin sàrámù kọ́dà ọ̀dà ọkọ̀ kọ́ múra dáadáa kọ́ jáde dáadáa ìgbọ́n kọ́ sáàtì mọ́ jẹ́ ti gbéraga kọ́wọ́ jẹ́ ti gbéraga kọ́ fẹ́ jáde nínú ilé rẹ wúra rẹ wò wọ́n tó tún nínú gbọ̀nsó yarun gan rẹ wọ́n tó sì nínú gbọ̀n náà sọ débìlà tó dáa wọ́n kọ́ fẹ́ débìlà ni tọ́ wọ́sọ tó dáa kò sáburú ń bẹ̀ sáàtì mọ́ ni gbéraga lọ́kàn èyí tó lè bàá jẹ́ nìyẹn ó ṣe pé nǹkan wọ̀ kí ó ṣe pé ọ̀nà jíjẹ́ ó ṣe rárá àwọn ọmọ ọ̀fà ẹnìkan lẹ́kún tó bá ti sílẹ̀ kò sábúrú mẹ́ o a lè lo ìtọ́jà ní Islam kódà wà dìnyẹn lọ́lọ́run ṣe é fún. ṣùgbọ́n sàǹtà fẹ́ fàyọ ń bẹ̀ òun ni pé gbogbo stéèjì wa tá a wá ń lò yẹn ẹ̀yin náà máa wò ó bẹ́ẹ̀ bá ti ń kọjá fífì nísìn jẹ̀máà ó ti ṣe kí kó a twenty years ọjọ́ bọ́ta kánjọ sáré kódà kó ràn án rárá o mo ti fifty fifty ọmọ ọmọ tẹ́tí àjò tẹ́lẹ̀ o wọ́n fún ara rẹ̀ olùgbà tí wọ́n mẹ́wàá lé ju twenty yẹn kọ́ wá wo tó bó o tó máa ṣe nígbà tó wà ní twenty years ọmọ ìpè yàtọ̀ síra wọn ọmọ ìpè gíní nǹkan yàtọ̀ síra wọn tẹ́lẹ̀ bá wo bàbá mi tẹ́lẹ̀ mi rí àsìkò kan ò tó bẹ̀rẹ̀ bọ́bá nípa lóun lé àbọ̀wò pé ìwọ ìwọ lé bó ti bẹ̀rẹ̀ fọ́ gbogbo orí ẹ̀dà nù fún àìní síra ọ̀pẹ níjọ́ ni ṣùgbọ́n ẹ̀ àgbà ti dé bó ṣe rí rẹ̀ rò èkìtọ́ òdú tágé tí ń lọ náà nìyẹn wọ́rẹ́ ó àgbà ó máa dé ó mọ̀ gba gbogbo àwọn ọ̀sán wọ̀nyẹn lẹ̀ àpèjúwe nìyẹn tọ́lọ́mọba àlejò ọlá ń sọ fún wa gbogbo ohun tó ti dùn lánàá

dépò pé èèyàn wà ti gbàgbé ọ̀run tọ́lọ̀ ń sọ fún wa gan nìyẹn. nǹkan tó orí lànà tó tutù tó tún di lónìí lóbi ń tọ́gbẹ́ ó fi hàn yín pé yóò tán jọ kan wọ́n tó wà ń náà tán wọ́n tó wà ń náà tán tẹ́tẹ́ orí òun tutù ó ti tún di lónìí tọ́gbẹ́ àpèjúwe ni fún wọn náà wọn náà tó ń sá lòkè ẹni tó sì tójú orun bọ́jú kú ikú kan náà ni ọ̀pá àwọn ọmọ ńláwí yẹn mú ti di sẹ́yìfì. má tàbí gọ̀ẹ́rì ìyẹn taná wá àṣẹ àṣebàbò wà lùmọ̀ ó tò wá hídùn. ẹni tí wọn ò fi jàpá ẹni wọn ò yí gbà ẹni tí ò lásìrẹ́ǹtì ikú kan náà ni ó là kù ikú kan ikú náà ni jẹ́. pé ọlọ́mọdé alásìrẹ́ǹtì ọlọ́mọdé wọn yìí wọn bá ọlọ́mọdé wọn fi jàpá ọlọ́mọdé ọlọ́mọdé akókànga ọlọ́mọdé agbóná ikú kan náà lọ́wọ́ kú gbogbo àdúrà dáhùn yẹn ikú kan náà lọ́wọ́ sáà gbà ikú bá ti oṣù jóná nìyẹn ọ̀rẹ́ tẹ́lẹ̀ fẹ́ bà wá àwọn àlọ́ máa ń mẹ́rù pẹ́tọ̀ ìwọ ní bà wá ìwọ ní ìṣẹ̀lẹ̀ ní àmà. torí ìdí eléyìí àlejò fún wa ká lè mọ ìmúra kalẹ̀ ká sì lè mọ ojú wo láti ipò tọ́lọ̀ ń fẹ́ ká fi ayé sí òun náà làpèjúwe tóbi lélẹ̀ fún àwọn ìwádìí ìkókó wájú ilé rẹ̀ tó ṣe wípé tọ́ba táwọn àsìkò kan á green yóò máa fáìn lójú ẹmọ wa àwọn koríko orí fíìdì á fáìn á wojú rí tọ́ba tó àsìkò kan gbogbo ètò kẹ́rin gbogbo ètò pa tó bẹ láì fi gbogbo ètò di tó bẹ atẹ́gùn ọmọ wa gbé e sókè ẹ̀rí ló bá wọn gbẹ e, tátẹ́gùn wa fẹ́ lásìkò bá náà kíni àwọn kẹ́ni yóò fẹ́ sí yẹn lójú yẹn yóò fẹ́ sí yẹn lójú ẹ̀rẹ̀ ẹni wá léwé níwájú ilé rẹ̀ wọ́n dáhùn àdìgbò kan kíni ọmọ ṣe ẹni tó máa ṣe yálà ya wàhálà táwọn ìwé wọn máa ṣe kíni yóò máa rẹ̀ dálẹ̀ yóò sáà máa gba gbogbo gbà fáá kíláà tó dáhùn àdìgbò kan àwọn ìwé yìí ó tún yọ òdòdó tó tún pa ẹ̀ tóun kó fẹ́ máa jòkó lábẹ́ rẹ̀ níbi èso náà tutù àpèjúwe ayé náà nìyẹn báyé ṣe rí nìyẹn ayé yóò máa ṣe kíni yóò máa dá yóò máa ṣe gbọ̀ọ́gbọ̀ nígbà míì tó bá sì lọ́sẹ̀ kíni ètò nǹkan lọ ìwọ náà ń kú lọ mẹ́ni o kó kálukú wa náà ká yẹra wa o ọlọ́wọ́ wa tún ní àlùmáàlú wà lùbánu ọ̀nà sí ìnàtọ́lẹ̀ àyà àti ìjọnìyà ọlọ́ni owó ọ̀rọ̀ tó ń kálukú wa ń lé ká tó ń kálukú wa ń dí nígbà tó ṣe é pé ẹ̀ẹ́kẹ́ lómi ọ̀ máa sùn ó ti gí wàlẹ́ ẹ̀ka lómi ò ti wọlé kò tí ì wọlé ah ó ti gba amásùnlé àtúfọ́ra <laughs> ló kọ ọgbà amásùnlé ẹ̀rí àwọn mọ́tò wọn máa dá àṣà yẹn èyí tó wà lọ gba ìsọ́lẹ́ǹtì mọ́tò ah ó ti gba amásùnlé o òní èkó ọ̀la Kaduna ọ̀tọ́lágẹ́ni Àbújá tọ́lẹ́ni ọ̀tápọ̀tù tó ti máa jáká kiri nínú ah owó yẹn gbọ́dọ̀ pé lóṣù yìí òun lòun máa ń tọ́ bó bá ti kẹ́ ibi nígbà fẹ́ owó ti lọ owó ti lọ nígbà. jama alimaali ọlọ́run ní dúkìá owó tó ń kálukú wá ń lé kí wàlbànúọ́n àtọmọ kábìmọ tó yanjú tó ń kálukú wá ń fẹ́ yẹn kábìmọ tí ó wà nípò kábìmọ tí ó láàmì láàká táwọn èèyàn mọ̀ nípa ọmọ lágbájá nìyẹn ọlọ́ni zina tó lè háyà ti dùnìyà ọ̀tọ̀ ayé lásán náà ló jẹ́. wọn àgbẹ̀ lágbájá àhọ́ ọ̀ma ni olóbi kọmísánná yẹn. mo rò pé ẹlẹ́wọ̀n lóbi mínísítà ẹ̀wọ̀n náà lóbi mínísítà yẹn náà. mo rò pé ẹtú sọ bẹ́ẹ̀ kan náà bẹ̀rẹ̀ mẹ́díkù dọ́kítọ̀ báyìí òun náà ló bí. èyí tó wọ́n fún jòlú ìrìnkóhùn náà ní justice gíga ọmọ ẹ̀ náà ní tẹ ẹ pé ń bá àwọn nǹkan tá a lè mọ tọ́ka sí láyé náà nìyẹn sani òun ni bàbá justice kìíní kan òun ni bàbá mínísítà kan òun ni bàbá kẹ́ni òun ni bàbá kọmíṣánná kan wọ́n wá ń kà bẹ́ẹ̀ tó lẹ́ kó gbogbo ìta yóò máa fẹ́ gbọ́ nìyẹn ìjọpọ̀ sọ pé ni bàbá ṣéwù kan báyìí àwọn mùsùlùmí nìkan ló lè mọ̀ yìí o ṣé wàá bẹ̀rẹ̀ ọlọ́run ló lè mọ̀ yìí o fún ọlọ́pọ̀ ní bàbá ṣe kíníká ìyóhùn sí làwọn àáfàá ọmọ owó àwọn olùbẹ̀rù ẹ̀rì àárọ̀ wa tó nu kéwú sheikh alifasi ahẹ́ olóògbé àhónà lóbì alùpùpù ní yẹn gbọ́ àhónà lóbì alùmọ́tìsì yẹn gbọ́ ọmọ ẹ̀ náà ni. iye nìkan alfàkì tẹ̀ máa ń sọ aládìpù yẹn fàkì wà aládìpù àhónà lóbì. abẹ́rẹ́ ìgbà gbogbo àyè lè ta sọ yẹn ara àwọn ọmọ ẹ̀sìn tó náà yà lọ́kọ̀ọ̀kan òun nìyẹn. Gbogbo táwọn ń sọ yìí pátá èyí tó wá ju gbogbo ẹ̀ lọ tọ́nà ọba àlejò láwọn retí ń bẹ̀rẹ̀. Tóbi sọ eléyìí, tóbi sọ ipá àlùmáàlì, owó ká lọ́rọ̀ ká kó dúkìá jọ wàlùbánọ́ọ̀n ká bímọ tó láàmì làákà tó yanjú. Tọ́nà ti pé tí iná tó láyé àti dúnìyà ọ̀fọ̀ ayé lásán ni wọ́n o. Ṣùgbọ́n wàlùbákìyà tó sọ lè ha ha ha ẹ̀wárí tó jẹ́ àwọn ètò jẹ́ àṣẹ́kùbọ̀ dáadáa nínú owó tá à ń lé ká nínú dúkìá tá a fẹ́ ní kó pé níbi báyìí ó ní ilé iṣẹ́ síbẹ̀ níbi báyìí ó ní ilé iṣẹ́ síbẹ̀ níbi báyìí òun náà ló tún ní pàmákẹ́tì tó wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan tí màá mú wọlé lẹ́nìí fún pé ọ́tọ́mátì kan tó wà ń ṣe ní à tó ní níbẹ̀ gan-an kálákó nìkan náà lọ́bẹ̀ ní gbogbo bẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn máa fẹ́ gbọ́ yẹn torí àwọn èèyàn máa wúke dúkìá ni òun ló ní nǹkan tó pọ̀ tó báyìí ọ̀rọ̀ ní gbogbo àwọn nǹkan ọ̀fọ̀ ayé lásán ni bẹ́ẹ̀ náà ọmọ tàbí tó lánìláta gbogbo àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí èyí tó wá lè jẹ́ àṣẹ́kùbọ̀ dáadáa tó lè wúlò fún wa tó lè fi wá lóore ká ní àtẹ́kùbọ̀ dáadáa yìí khairum inda rabbika sawaba òun lọ́mọ lóore ju lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run ọba wa khairun amala òun ló sì já ju ní téèyàn máa ń gbèrò ẹ̀ ní nǹkan tó yẹ kó ń kálukú ọmọ ní kóun náà ò ní àwọn àbá wa ṣàlàyé kí ni àtẹ́kùbọ̀ dáadáa bẹ́ẹ̀ ọba àlejò ẹ lágbà sọ́mi gbogbo ẹ̀ pátá òun náà ni kọ́ jẹ́ ìṣètọ́lọ́ làbíbẹ̀lẹ̀ ẹ̀tàn yìí pé gbogbo dúkìá tọ́lọ̀ ń bá fún ọ ti di ìṣètọ́lọ́ wọn ba òun làṣẹ́kù wọ rárá o owó téèyàn kàn kó jọ ẹkú kò síbi téèyàn dé láyé èèyàn náwó lọ ni ẹbí tó bá wọ̀ báyìí kò sí kọ́ńtì tẹ́lómi dé wọ́n mọ̀ kó wá fún bẹ́ẹ̀ náà owó àwọn tí ó jẹ́ kíláyẹ́pẹ̀ géèmù tí wọ́n ń pa lọ́wọ́ nílé iṣẹ́ yẹn tó bá fẹ́ òun lọ́fẹ́ gbà lásìkò yẹn tó bá tó táǹtọ́ ẹ̀ kó táǹtọ́ fẹ́ gbà tó fẹ́ gba géèmù ibẹ̀ yẹn gbogbo nǹkan òǹkọ́ fẹ́ ná kò lè náà sán tó gbogbo bẹ́ẹ̀. ibi tọ́lọ̀ ní ẹlòmíì tẹ́lómi ti ní àwọn ìfẹ́sẹ̀ǹtì dé láyé lẹ́yìn. kódà ẹlòmíì tẹ́ mọ̀ pé ẹlòmíì ọ̀ ibẹ̀ yẹn bùtọ̀ fẹ́ owó ń bẹ ní ọwọ́ àwọn èèyàn wàláhì owó ń ní àwọn èèyàn bá à ń sọ̀rọ̀ yẹn lánàá pẹ̀lẹ́ nìkan pé ẹnu ìjà sanra wa àwọn nílọ́wọ́dé ṣùgbọ́n pé sí nàìjíríà irọ́ ní owó ń bẹ lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ ẹ lọ sí ẹlẹ́yà ẹ máa rí sí mọ́tò ọmọ táwọn atẹ́gùn ní dáwọ̀ yẹn fò yìí. àwọn sílẹ̀jì wa àtàfẹ́ ń sáàbù láìpẹ́ ìyá ìlú sí. tí yẹn bá sì búkú tíkẹ́ẹ̀tì báyà bí oṣù kan àbóṣù méjì ó máa ń wà sípà ju kéèyàn fẹ́ lọ bí ọ̀sẹ̀ kan àbíjọ́ mélòó àbóyí jọ́ márùn lọ kó tó búkú ẹ̀. ọba pọ̀ lagan o lè rí ṣùgbọ́n owó rẹ̀ lọ́sàn àmọ́ tí wọ́n ti kú bí oṣù kan àbóṣù méjì ó lè wà sípà kódà nké fi gbá wálẹ̀ gan-an ó lè jẹ́ fifty percent àbí jù bẹ́ẹ̀ lọ. tí wọ́n ní wọ́n ń gbé bì kan ní èní báyìí wọ́n ń gbé ní two million lápèjúwe tí wọ́n bá fẹ́ lọ ní nǹkan bíi January nígbà January títì kọ́ bá lọ búùkù tó bá lọ gọ́ọ̀gù ẹ̀tọ́ lọ́wọ́ ó lè jẹ́ ó lè gbogbo ní tàǹsán ẹni mọ́ ju one million lọ àbí kọ́ jẹ́ bí eight hundred thousand ẹ dákun ẹ wá wò ẹ wo iye tíkẹ́ẹ̀tì táwọn ẹlòmíì ti rà kalẹ̀ dídé ń kò ní ibìkan ní pọ́sìlì kan dídé ń kò ní ibìkan ní pọ́sìlì kan. ọmọ wa tán náà sílẹ̀tì wa tán nígbà tí ń bọ̀ wá ló láti ibi títí ń kẹ́kọ̀ọ́ ní ibi oṣù mélòó kan sẹ́yìn jò ní. ń sọ ń jọ́ náà yìí pé pẹ̀lú tíkẹ́ẹ̀tì tó bá dé kí wọ́n padà bá òun rà dé ó sì wọ eight hundred eh, ó sì wọ eight million mo ní eight million ó sì gbà yín padà ó ní òní kó fún un náà ni ó ní òní kó fún un wọ́n kàn ní but lílọ àti bíbọ̀ òun ni ẹ o tí wọ́n ti sẹ́ka rẹ̀ o. Bó ebó òun nìyí ebó ọ̀rọ̀ opportunity rẹ̀ ni individual náà ń sàn yín fún rẹ̀. Owó táwọn sọ yìí tó ṣe special yìí ló ti dòkó o torí inú pléènì special yìí wà lọ́tọ̀ o àwọn special yìí wà lọ́tọ̀ o tọ́wọ́ pé oúnjẹ tó máa fẹ̀yìn tẹ wà nígbà rẹ gbùdù ẹ̀yìn oúnjẹ kọ́ làwọn jẹ o inú pléènì oúnjẹ gbàrọ̀ gbùdù wà lọ́tọ̀ o oúnjẹ special sì wà lọ́tọ̀ tọ́wọ́ pé tẹ́yìn wà gbogbo ariwo kìnìún níwọ̀n ní gbígbọ́ tiwọn ibẹ̀ tó kúùn jù tẹ́yìn wà lọ wọ́n ti láwọn àyè tiwọn wọ̀nyẹn lọ́tọ̀ ẹ̀kọ́ gbà àwọn tó wà ń yẹn àwọn lè má ju wọ́n lè má tó twenty tàbí sẹ́yìn sẹ́yìn wà lẹ́yìn wọ́n kọ inú ẹ̀ bá hmm? owó kíkó náà wàá ń tà yìí náà wọ́n ká ló kó jòkó lórí cctv ẹ̀ náà ni o èsè sẹ́yìn jòkó ní mẹ́rin márùn-ún eh, eh, mọ́tò bí o tòun tó fẹ́ ìtì tòun ṣe tó wù ọ náà ni o tí o sì tún máa wo kiri níwájú rẹ gbogbo sọ yìí náà bó ṣe wá rí ọ̀hún tó ṣe wípé owó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ọlá ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ipò ń bẹ lọ́wọ́ àwọn èèyàn gbogbo ń tà ń sọ ní tọ́lọ́ ọba ń retí ní ká fi ṣe tọ́lọ́. pàlùbákíyá tó sọ́lé àt eléyìí tó ní àti bọ̀tán dáadáa tọ́lọ́ ọba àlejò ọlá ń retí òun náà ní ká ṣe tòun ọlọ́wọ́ bá. torí pé ní ọlọ́wọ́ ọba àlejò ọlá eléyìí tó sọ fún wa tó fi pòwe fún wa yìí ó ti tún sọ fún wa nínú àwọn àyà míì náà ṣáájú tó ṣe wípé ó yẹ kó kálukú wa náà ká ronú sí i onizuyina linnasi hubu shawati min annisai alkanini walqanati lmuqantarati min azzabi walfitto والفتة والخيل المسومة والأنعام والأرض ذلك متاع الحياة الدنيا wọ́wọ́ ìndà òun osùnmùlmáàdù. ọlọ́ọ̀bà àlejò ọlá ní zuyinali náà wọ́n ti kó ọ̀sọ́ sí fẹ́mi àwọn èèyàn púpù ṣàwáàt ìnífẹ̀ẹ́ kéèyàn sá máa gbádùn kéèyàn máa gbádùn látara dúkìá kéèyàn máa gbádùn látara ọmọ nínú nìta kéèyàn gbádùn látara obìnrin wàlùbáni kéèyàn lọ́mọ tó yanjú kéèyàn máa rí gbádùn lọ́dọ̀ rẹ̀ wàlìkọ̀nà àtẹ̀rẹ̀ lè mọ nǹkan tọrọ àti àwọn owó bìtìbìtì owó nínú gáàdì nínú gold wàlìpíkọ̀ àti sílvà wàlìkọ́ìl àtàwọn ẹṣin níta lè fi àwọn ẹṣin yẹn wé wàlìkọ́ìl lè mú ká wámà àwọn ẹṣin tó ṣe yí pé wọn akọ́ sọ́bù owó ìnìkìkì àwọn ẹṣin yẹn sìn òun náà làwọn oríṣiríṣi mọ́tò oríṣiríṣi táwọn yẹn ń lò nígbà lójú lẹ́yìn ẹ̀rí ẹni pé mọ́tò kan ṣẹ̀ rárá yìí wọ́n lè gbé five hundred million ẹ̀rẹ́ nìkan mọ́tò ẹ̀yọ̀ kan tó ń fò lókè ni mọ́tò náà tó ń fò lókè. pèsè ẹ̀kọ́ àti ìṣẹ́lẹ̀ lẹ́tọ́ náà ni àwọn oríṣiríṣi mọ́tò náà ló kó ta nísìn wọ́n ti tà àwọn mọ́tò kan náà tó lè fò wọ́n ti tà àwọn mọ́tò kan náà tó lè fò ọkà lójú náà ṣe lè fò mọ́ni. àwọn mọ́tò bíi kékeré kan bẹ táwọn aṣááná ti ẹ̀sìn tí wọ́n sì tọ́ba ń lọ lójú nílùú tó ń lọ lójú títì ọ̀rọ̀ àmọ́ lọ́ tọba ti débi ìtàn tó dọ̀ bá dé ọkà tó tẹ̀ nǹkan náà yóò tún bí àwọn yóò tún fojú àwọn yòókù tọ́wọ́ tọ̀lọ̀ balẹ̀ wájú jẹ́ ọmọ àlọ́ tiẹ̀ kò dọ̀ fún mú lójú ọ̀nà yẹn ọ̀hún kò kàn kì í mú yìí <laughs> kì í mú àwọn mọ́tò tàǹsọ̀ yìí. àwọn mọ́tò kan lájú ń bẹ tó ṣe wípé tí bá ti ń rin orí ọ̀dán bọ̀ wá tọ́lá dé bí omi kò rún nídìí kẹsì bíríìjì fún yọkà tó ra yọ bí ìyẹ́ kan lápá náà ni ìtò ń bí owó bá ṣe pọ̀ tó láyé náà lèèyàn sọ pé bóyá ìyẹn lè rí àwọn àǹfààní nǹkan gbádùn ayé léyìí tó ṣe pàtàkì jù ní ká ọlọ́wọ́n ọba o gbogbo tá à ń sọ yẹn lọ́lọ́run ti sọ yìí pé ní ayé lásán ni ayé ni gbogbo nǹkan tá à ń sọ yẹn kódà ọlọ́wọ́ ọba àlekọ́ látún sọ fún wa láyé rí pé iná máa mọ̀ wá lókun a ò là dòkun fìtínà owó yín tẹ̀ ń pé kẹ́ kó jọ ọmọ tẹ̀ ń pé kẹ́ bí ẹlọ́mọ yín pé fìtínà ni o ìdààmú ni o wọ́lọ́ ìdáwọ̀ ajírùnà rí lọ́dọ̀ ọlọ́run ọba ní tó pọ̀ wà lọ́dọ̀ ti sọ pé wà lùbáàkì yá tó sọ lè ha àti bọ̀tán àfẹ́kùbọ̀ dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba òun bíkà ọba tàwa bá ní ló dáadáa ní téèyàn gbọ́dọ̀ máa gbèrú ẹ̀ abẹ́rí gan lábẹ́ eléyìí àwa ni wọ́n béèrè lọ́dọ̀ àwọn àfáà pàápàá jùlọ àfáà wa Uthman bin Affan wọ́n béèrè lọ́wọ́ wọn wọ́n ní sún ilà amirul mu'minina Uthman bin Affan radiyallahu anhu àfáà inú kẹfì ìlú sọlá ìlú tíra wọn. wọ́n ní béèrè àfáà wa amirul mu'minin àfáà Uthman bin Affan wọ́n jẹ́ àlífà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yà nẹ́rì ẹ̀rí irú àwọn tẹ̀síìrì wọ̀nyí àwọn tẹ̀síìrì ń mú ni kí fini lọ́kàn balẹ̀ ní nígbà tá a bá rí kọ́rọ̀ rẹ̀ sì débẹ̀ lóòótọ́. àwọn tẹ́gbẹ́ náà tí wà nẹ́bì àwọn ni wọ́n béèrè fún wọn àrẹ̀bá àti ìyá tó sọ ilẹ̀ àti ìlọ́dọ̀ wọn. tó túmọ̀ sí wípé bí wọ́n bá ṣe tu ìyẹn bẹ́ẹ̀ náà lórí. wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀ máa yà ó ní ọ̀nà la ilaha illallah wa subhanallah walhamdulillah والله أكبر ولا حول ولا قوة إلا بالله abẹ́rẹ́ta wọ́n ní tìmọ̀ rẹ̀ nìyẹn. òun náà صلى الله gbólóhùn tó lọ́lá téèyàn máa ń sọ lẹ́nu jáde pé èèyàn pàṣẹ kò sọ bàtà àyàfọ́ lọ́hùn. ṣùgbọ́n ìwé ìta sọ yẹn ṣé sísọ lẹ́nu lásán náà ni ṣé lẹ́nu lásán nìkan ìyẹn ló tún ló wà nínú ayé rẹ ó dé bọ̀rọ̀ kó tó máa mú nǹkan mi mọ́ lọ́hùn. gbogbo àwọn ọmọ tó bí dúkìá tó ní gbólóhùn láyé láyé láwa àti àlára rẹ̀ ń bẹ̀ ní bó ti ń lò. wàsùmánìlá ó sì ti sàbọ̀mọ́ ọlọ́run ọba ń bẹ̀ kódà wàlhámdùlélá ó tún ọba ń bẹ̀ kọ̀ọ̀lọ́run ọmọ kọ́lọ́run ọba yìí ló tóbi jù wàlà hàwùrẹ̀ lórí kọ́ máa yanjú náà látara bẹ́ẹ̀ afáwa ibn abbas afáwa sẹ́yìn fún jubair àtàwọn míì náà àwọn náà tún sọ wípé asọ̀làwà àtọ̀lọ́kọ̀n kéèyàn mójútó òun wákàtí mara àrùn dáadáa kéèyàn bá lè mójútó òun wákàtí mara àrùn dáadáa wọn ni eléyìí náà ń bẹnu albaqiyatu salihat àṣẹkùbọ̀ dáadáa òun nìyẹn torí ìdí eléyìí gbogbo àwọn ìtumọ̀ tí wọ́n fún pọ̀ lába inú kẹfìn tí wọ́n mú wa díẹ̀ nínú ẹ̀ lè ta sọ yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ láti kó tán òun náà ni gbogbo ntọ́lọ́n bá ṣe fún wa ní dúkìá ká fi jì láti fi ṣe tọ́lọ́n gbogbo ntọ́lọ́n bá ṣe fún wa lọ́mọ ká kọ́ wọn ní tọ́lọ́n ọba ṣíṣe gbogbo ntí wọn bá wà sí láyé kájẹ́ kí bẹ̀rù ọlọ́run ṣe kéré kájẹ́ kájé kí wọ́n ma ọlọ́run ọba tó dá wọn kí wọ́n sì máa sin ọlọ́run ọba tó dá wọn kí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn wọn tí wọ́n mọ̀ ẹgbẹ́ ta níjà nẹ́bí sallallahu alaihi wasallam irú ìyàwó ni gbogbo àwọn eléyìí ojúṣe àwa òbí ni o ọ̀nà wo láti ṣàṣeyọrí lẹ̀ òun náà ní ká fi wọ́n sí ilé ẹ̀kọ́ tó yanjú ilé ẹ̀kọ́ ẹ̀sìn àwa abẹ̀rẹ̀ wọn bá lè ọlá wọ́n fọmọ sàdánwò fún wa o gbogbo àwọn tá ń bí náà tá ń ju ilé ẹ̀kọ́ ẹ̀sìn ó mọ tó máa rí wà mí lọ́wọ́ rò nífẹ̀ẹ́ àá tí wọ́n bá wá lọ ilé ẹ̀kọ́ ẹ̀sìn bó lọ́ọ́ bá wá rí o bó lọ́ọ́ bá rí ṣùgbọ́n sá àmọ̀ yìí pé ọlọ́run ọba àlejò ọlá àwọn kàdánwò fún yẹn o èèyàn ni wọ́n pọ̀ níbẹ̀ lọ́hùn o ànábì ọlọ́run gan-an tó gbà ànábì ọlọ́run ọlọ́run fọmọ sàdánwò fún o ọlọ́run àbí wọ́n fọmọ sàdánwò fún wa o àwọn ọmọ wa ọlọ́run bá wa tọ́jú wọn o ọlọ́run bá wa tọ́jú wọn bá wa mójútó wọn o jáde wọn láyé àtàrí kìyàmà kìyàmà ti yá alhamdulilayi irú àwọn eléyìí tó lọ́wọ́ àlejò àlùbáàsì yàtọ̀ sọ̀lẹ̀ àwọn àtẹ́kù bọ̀ dáadáa ọmọ tá a jọ pàdé lálùjẹ́nà àlùbáàsì yàtọ̀ sọ̀lẹ̀ ha ọmọ tí ó tayé tí ò ní tayé gbàgbé ọ̀run àlùbáàsì yàtọ̀ sọ̀lẹ̀ ha àwọn bẹ́ẹ̀ ni fún ọlọ́run dúkìá táwa náà ó ní tá a ní kójọ lọ́nà àràmù táàsì ní máa ná síbi àràmù òun ni bàtì yàtọ̀ sọ̀lẹ̀ ha fọ́nrì ogun dáàbò sínú aláìlú. àwọn ọmọ wa a bí wọn pẹ̀lú ẹ̀sìn a ń tẹ́jú wọn pẹ̀lú ẹ̀sìn a kọ́ wọn lẹ́sìn àwọn náà sì ń ṣẹ̀sìn ọ̀hún pààrọ̀ tó ti láyé mọ́ àwọn náà máa ṣẹ̀sìn. níparí àlìmú àwòládà kún dí iná kún mu tí yòókì mú bàdà kún àtàrọ̀ kún tí yòókì mú bàdà kún àtàrọ̀ kún bani alimu aoladakum dinakum ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́sìn yín o ẹ kọ́ wọn lẹ́sìn bó ti yẹ kí wọ́n mọ̀ alimu aoladakum dinakum ẹ kọ́ wọn lẹ́sìn yín bó ti yẹ ká mọ̀ ní òkè mú bàdákún àdárọkún kan lè máa bá kọ ipa orí tẹ fi kọ́ wọn nígbà tẹ́yìn náà bá sí láyé má abẹ́rẹ́ ọ̀bà àlejò kọ́lọ̀ ń fojú káwa náà kápẹ́ lórí dáadáa o ká sin lọ́hùn pẹ́ lórí dáadáa káwá pàdé lálùjẹ́ náà gbogbo wa náà lápapọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa kẹlámàtì ya rahman rahman wa sallallahu ala nabiyyina muhammad wa alaykum wa rahmatulahi wa barakatuh.